bẹ̀ yín torí ọlọ àmọ́mọ́ àmọ́mọ́ ìjọ. lọ́sẹ̀ báyìí dọ̀tí mi ta ni òríran nínú ìta ló wa mọ́tò. ẹ mọ́mì kò tí ẹ ń ṣe ìkọ́kọ́ ló wa gangan ló wa mọ́tò ẹ ń tó wa ọ̀rẹ́ wa ni ṣùgbọ́n kò mọ́mọ́ kò tí ẹ mọ́ kómi gan wà ń bẹ̀ ẹ má bì. ẹni tó wa mọ́tò ó wà ní mọ́tò ah, ah, ẹ ṣàmọ́mọ́ dà lọ́dà tí òde láforíjì mi ìdáni foríjì. ẹ má bínú mọ́ mi òun náà ló ní káwá bẹ́yìn. òun ni òun ló ní káwá bẹ́yìn ẹ má bínú. ṣébi tí mò ń lọ ṣe lọ́mọ báyìí ah, gbogbo ara mi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 mo ò ní wọlé ní máa ká yín sílẹ̀ sí máa bà wọlé. ìmọ̀ mi kì í fi ọ̀nà ẹ má bínú òun ló ní mọ́tò àdẹ láṣẹ lórí ẹ ẹjọ ẹ má bínú tó dẹ̀ lọ́la ṣe wá bẹ́ẹ̀ náà. ìyẹn ni èmi ni tajà àtẹrun. èyí kọ́ ló ń bá wí o ah, èyí kọ́ ló ń bá wí èyí tó ń bá wí rè o. Eh, kò sí wàhálà lẹ́yìn tó dọ̀tí mi tán ló tún fàbùkù kàn mí. tiẹ̀ ní mi ní sọ̀rọ̀ ẹnu mi ní gbogbo ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ má bínú mọ́mí ah. ẹ má bínú ọmọ yín náà ni ẹ má bínú mà. Ah! kí ló ń ṣaralẹ̀ kí ló máa ń ṣiná tó máa ń kanra bí ajé lẹ́kọ̀ọ́ ni. ṣòṣèṣe mọ ni ṣé ìwọ ò notice pé àtìgbà tó ti correct ẹnu mọ́tò ló ti wà múdì títí ta fi délé kó lóòótọ́ ọ̀rọ̀ gbọ́ ó dẹ̀ mọ̀ etí ẹ̀ ó kó tọ́ Eh, but kí ló wà nù kájọ máa gbé kàdé máa bára wa sùn tọrọ eh, kí ló wà nù kó gbé ìyá yẹn náà eh, kí ló wà ń bẹ. kí ta ni gbé ta ni. ìyá yẹn. alámìdé kó gbé ìyá yẹn bó ìwọ fún yòó mọ rẹ tó nínà o o mọ pé máa wà easily irritated like ìgò máa ń tètè irritate ẹ o wá rò pé máa gbèrú ìyá yẹn tó bá sọ fẹ́ gan òní jiyàn alámìdé á gbé ìyá yẹn. èmi wulẹ̀ mo kúndé sọ fún ẹ mo ń ṣẹ́jú sí o máa tẹ́ o máa tẹ́ àgbà tó tẹ́ ah, ìyẹ́ òkú tẹ́ ó máa gbé ìyàwó tẹ́ gidi àwa gan ó mánéjì wa ni. ọ̀gá aláàbẹ̀ tó rẹ̀ wá. ó yẹ kí ìjọba àwọn pẹ́ máa bọ̀ wá. ǹjẹ́ bọ́lá lè ṣàlàyé irú iṣẹ́ tí a expect yín láti wá ṣe nílé ìfún yín. ó ṣe fún mi ó ní màmá gbálẹ̀ inú ilé àtàyíká màá dẹ̀ tún máa tún un léṣe ó ṣàlàyé fún mi. ẹ màmá ẹ rí pé mò ń wò yín tó sì ní wípé ṣẹ́rí iṣẹ́ ẹnu rè iṣẹ́ tí ó lágbára ni o iṣẹ́ ẹ̀yìn dẹ̀ ni torí ẹ máa máa bèrè gbálẹ̀ ẹ máa mọ̀ ilẹ̀ èmi ò láìkí dọ̀tí bó ti wù kó kéré mọ́ ẹ máa dust dáadáa ẹ dẹ̀ rí pé ilé yìí tóbi ẹ̀yin nìkan dẹ̀ lẹ́ máa máa ṣe o ọmọ kẹ́kọ̀ọ́ lọ́mọ máa lè ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni o. àgbàlagbà kẹ àgbàlagbà ọkàn ṣẹ ah, bẹ́ẹ̀ ṣe ń wò mí mm. iṣẹ́ mẹ́ta ni mò ń ṣe lójúmọ́ mò ń ṣàgbàfọ̀ mm-hmm. láàárọ̀ mo bá dẹ̀ ṣetán màá tún lọ bá wọn gbálẹ̀ àyíká inú ilé màá tuntun lè ṣe bí eléyìí náà ni ó bá dalẹ́ màá tún díkàrà máa ṣe é. Um, bí èèlò ni ẹ máa ń pa bí lóṣù. kò ṣe iṣẹ́ náà ìgbà míì à ń rí bí one thousand lórí iṣẹ́ mi ìgbà míì one two bọ́lọ́n bá dẹ̀ ti máa jẹ́ wá à ń rí bí one five. so roughly ṣàlóṣù ẹ máa make forty forty five thousand. kò tiẹ̀ ṣe iṣẹ́ torí bá a ṣe ń pa náà là ń nà. ok um, mọ́mí ṣe rí gbogbo iṣẹ́ tẹ́ ṣe a máa fẹ́ kẹ́ stop ẹ̀ kó jẹ́ àwa nìkan lè máa bá ṣiṣẹ́ a máa fún yín ní seventy thousand lóṣù. seventy thousand bíi seventy náà pẹ̀lú. bẹ́ẹ̀. Ah. ojú mi ti ah. ẹ ṣe sá. a kò máa fowó yẹ bẹ̀rẹ̀ fún yín náà ni ẹ̀ ṣiṣẹ́ dáadáa a lè àdèrè sẹ. wọ́n dé mo ti ń bẹ̀ ní wípé ẹ̀jọ̀ mi fẹ́ rí ìdọ̀tí. rárá o kódà iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà ní thousand ó ti yá ó ti yá ẹ ṣe. ẹ wá ẹ wá. àmì ah. ṣe rí ìdí tí àwọn ṣe sọ bẹ́ẹ̀ ni wípé kẹ́ concentrate lórí iṣẹ́ tẹ̀ ṣe bíbá kò sí pé then ẹ lè bẹ̀rẹ̀ lénìí ọ̀la eh. àbí ti yá àbí ti dà. bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ dáadáa tèmi náà rí pé yes you are hard working tí ẹ̀dẹ̀ lè tún lè ṣe dáadáa eh, rọ́mọkẹ́ ó lè máa wá máa assist yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan eh, but I increase owó yín ṣẹ́gbọ́n ok so ẹni sọ̀rọ̀ màá ní kí rọ́mọkẹ́ bá mi fún yín lówó mọ́tò rọ́mọkẹ́ rọ́mọkẹ́. lọ sí yàrá mi lọ mú five thousand naira wá fún mi ní wallet. Ah. kò ṣòwò mọ́tò. ṣòwò mọ́tò ṣòwò tí ẹ ní gbọ́ mọ́ ẹ ṣe iṣẹ́ tí náà ní bí ṣe ẹ ṣe mà mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní ẹ ṣe. ogún ọmọdé wọn kì í ṣeré fún ogún ọdún. Eh, nobody knows tomorrow ọlọ́run nìkan ló mọ nǹkan tí ẹ̀dá ọ̀hún tí anybody bá ever sọ fún mi pé èmi àti ẹ máa tún jọ jókòó jọ máa sọ̀rọ̀ báyìí honestly máa doubt ẹ. Ben. o kì í máa ń gbàgbé ọ̀rọ̀ ìyẹn ti lọ nà má bínú mo máa ń ṣẹ̀yàn but tí n bá ti sọ sorry i mean it. anyways um, it's fine but um, as a friend shaking kí advice ẹ. okay. advice yẹn ni pé whenever you are angry don't always make a decision. Hmm? and whenever you are happy don't make promises. sọ́nà. ṣàlàfíà ni yá. àlàáfíà ni mo fẹ́ àkàrà ni mo. Ah, àkàrà ah, kò sákàrà mi ìdáná lẹ́nu. lóde mọ́. Ah, ó tọ́jọ́ mẹ́ta mo ti dákàrà gbẹ̀yìn lọ́jọ́ yóò dókó lọ rà. àkàrà yóò dòkè kí n dùn bí àkàrà yẹn ẹ fún ìgbàlẹ̀ mọ́ tí wọ́n dákàrà báyìí. ọ̀rọ̀ àkàrà yẹn á ṣe díẹ̀ o ọ̀dọ̀ yóò jó náà ló ti máa ra o ọ̀dọ̀ yóò jó mo ti dé láìpẹ́ yìí mo ti kọ́ bọ́n ṣe ń di bó ṣe ń dùn tó bá débẹ̀ lẹ́ni tó lọ ń bẹ̀ lẹ́ni wàá rí pé yàtọ̀ ẹ sáré lọ. o ṣe lọ. máàmù tó dé tẹ̀ ìdákàrà lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu bá ṣe jókòó síta lẹ́kọ̀ọ́ àwọn tó wá béèrè àkàrà ti tó mẹ́wàá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo oníṣẹ́ yín tẹ́lọ kò fún yòjò ṣé kò ṣe pé yòjò ti ṣògùn sí yín báyìí. sí mi ṣògùn síta ni bẹ́ẹ̀rin bá dàn wò ìwé àlọ́ yóò ṣògùn síta ni wo ọ̀rọ̀ ogun kọ́ lélẹ́yìí ọlọ́run ti yòṣù káàrú kó lórí mi ni ọlọ́run ti gbàdúrà mi báyìí iṣẹ́ kékeré owó ńlá ni làwà báyìí ọkọ mi yọtọ mi láwà ní ìsìn. òótọ́ dẹ̀ ní iṣẹ́ kọ́ lówó. bẹ́ẹ̀ ni ọkọ mi ọlọ́run ti gbàdúrà wa ọ̀rọ̀ àkàrà ọlọ́run ti bá mi mú kóònù ayé mi wo ṣọ́ọ̀bù náà ló ṣẹ̀rẹ̀ lọ́pọ̀ yẹn tí mo ti bẹ̀rẹ̀ látàárọ̀ kò tán. ta ni ẹ mú nínú àwọn méjèèjì. ẹ túmí jíde ó dájú ọláìdé lọ. okay. ọ̀dọ́ qualification ni jíde fi ju láìdé lọ́mà so tí gbogbo wa agree náà ni pé ká mú jíde. ok ẹ jẹ́ kó wọlé then you work on your file. oh ok ma yes ma. look at you o ṣọ́ ẹ pé wọ́n lo ni result yẹn. bẹ́ẹ̀ni ma. second class upper. yes ma. dressed like a palm wine tapper. Ah. o dẹ̀ fẹ́ wá bá wa ṣiṣẹ́ bíbí báyìí i'm sorry you can't work it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 You have the guts to reply me. Ẹ má bínú ma, ẹ kàn ràn mí lọ́wọ́ ni, mo ní ìdíṣẹ́ ìgidi gan. Mo ti wáṣẹ́ wáṣẹ́ káàkiri, ẹ jọ, mo ní ìdíṣẹ́. You smell! Olóòórùn ni me? Get out! Okay, maybe I should just watch you talk. Mo ní ìdíṣẹ́ ìgbọ̀n. Kí máa yín bẹ̀rù bá òṣèbájọ́ wáṣẹ́ wá síbí ni, ṣé mi mo ní company? Bàdá mi ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi o. Look at him. Ẹ wo bó ṣe rí. He looks haggard. Rubbish. Ọláìdè right? Yes ma'am. Ní tiẹ̀ tí láìkì wọ́n ti ẹ̀ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ ṣe ma. O dàbí àwọn olóòórùn kan. Look at him. Thank you very much. Ó rí ráhùn ráhùn. I promise not to disappoint you ma. You better not. I will. Thank you very much. All right. You're welcome. Thank you. Welcome to my little palace. Um, I'm really glad to have you. So I want you to feel free. Whatever you want to eat, whatever you want to drink, just say it. Ma get there fine. Báwo lo ṣe ń cope ní Ruby bíbá inú? Oh, you mean um, the place is small, Abby? Oh, sure. the thing is, you know, <laughs> as a single guy, mo feel pé mi nìkan ni mo ń gbélé, so kò make any sense kí n máa ní mo bigger apartment, so mo ń cope damis ìwọ ló ń rùn mi ṣàrí pé lẹ́ẹ̀kan yẹn ìgbà tí mi wọlé tó hug mi mi gbọ́ odò kan tí mi like. èmi mò ń rùn bíi ti báwo. no ó mọ gbóòórùn ara mi ń sìn like i smell really nice and the people i know dey smell nice. ìgbà tí living room ẹ̀ ń rùn báyìí báwo ni kitchen ẹ̀ ṣe fẹ́ máa rùn náà ó wá ní kémi wá jẹun rúbi bíbá i'm sorry i can't eat here. bẹ̀rẹ̀ sí wà táwọn ọ̀rẹ́ Oh, okay. Sherry, ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀. Bí mo dẹ̀ ṣe wà yìí, inú ń bí mi gan. Bọ̀ mo ń jà láti control temper because ẹ̀yin kọ́ lẹ ṣe mi. Ọ̀rẹ́ yín ni. I know myself. Mo mọ̀ pé nílé mi smell nice. Mm. Mo dẹ̀ invite ẹ wá. Ará mi dé wọlé. Kò sí nǹkan tí ò fi inú ilé mi wé tán tó bẹ̀ sí sọ̀rọ̀ pé inú ilé mi irun ilé mi dàbí àkìtàn ilé mi dàbí gọ́tà mo wá rò pé àbí mi ni bóyá imú mi ò function dáadáa mo ní láti lọ pè kan lára àwọn neighbors mi wá and ìyẹn náà dẹ sọ pé inú ilé mi smell nice ìyẹn tẹ̀ tún wá kọ́ o the height of it ni wípé ara mi dé ń sọ fún mi pé mi rún like obìnrin kò sọ̀rọ̀ ẹ̀fẹ́ ẹ̀gbọ́n mi náà èmi rè ṣé mo rún ni. bẹ́ẹ̀ni màá bẹ́ẹ̀ náà ni pé kó má bínú sórí ẹni tó bá máa fẹ́ Arámidé ó ní láti ní sùúrù gidi gan ni o àfijù Arámidé pọ̀ Arámidé máa ń rera. Arámidé ń rera tárámidé bá rira tó bá já fínjú jọ ṣé mi jọ bùn ni no wo mi nà ó afínjú lè mi náà rìn márùn ìdọ̀tí ni mi nà ó because i'm very social ẹ wò mí bẹ́ẹ̀ mi lè lè ṣé mo dọ̀tí ni look at me. Benjamin. Oh, God òun ah, ní bínú sórí àwa gan-an tajọ́ tajọ́ rẹ̀ tajọ́ ń gbé àmọ́ nǹkan tó ju wá ń rí sórí hmm, alámìdé ó máa ń kórìíra gan-an ah ó ń kórìíra mi ìrírú tiẹ̀ sórí àwa tajọ́ rẹ̀ tajọ́ ń gbé nílé a lè bá a bá ń da kankan pọ̀ síbí o kọ́ọ̀pù abọ́ o a lè lòyí tó ń lò ọjọ́ ta bá tíra yẹ ó máa kó gbogbo máa lọ dànù àlọ́ra mi. tẹ̀ kí wàá ló wá bá yín gbélé fún wọ́n tó bá ti mọ̀ pé oníkòrira tó lè tolerate àwọn èèyàn then you have to be staying alone kí ló kí ló ń bá yín gbé fún kí ló ń gbé lọ́dọ̀ yín fún. má bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn pẹ́rẹ̀ǹtì ló ti lọ́gbọ́ disturb ẹ̀ pé kó lọ ọmọkọ̀ wálé ṣebí yẹn mi. ó ti yé mi ó ti yé mi kò yẹ kí n bínú mo ṣe understand reason tí kò ṣe ní ọkùnrin kankan tó fẹ́ mi yes because ọkùnrin wo ló fẹ́ gba irú nǹkan báyìí ta ló fẹ́ fi irú ìyàn bẹ́ẹ̀ ṣaya. o ben ah o máa take it easy na ó lè di lọ́la kó change. wọ́n dẹ̀ sọ fún ẹ pé ọ̀la tí wọ́n sọ yìí èmi á dúró dèyàn ṣọ́ ẹ gbọ́ ẹlẹ́dàá mi jẹ́ kí n fi irú ìyàn bẹ́ẹ̀ ṣe àyà ọlọ́run mi jẹ́. èmi ò bínú ọ máa pèsè mo ti sọ máìlì mẹ́sìn I've done that, so everything is fine now. So kí lẹ fẹ́ jẹ, because mo ti sanwó. A máa ronú sí i. Àìrọ̀ ah, ẹ gbọ́dọ̀ nígbà tí mi jẹ gbọ́dọ̀ jẹ gbọ́dọ̀ mo ti sanwó Waiter! Waiter! mo ṣe tẹ̀ tó ní ìwà ilé yẹn, ó máa yà mí lẹ́nu. Kí ló ń ṣe ilé òun lọ́bí ni? Ó lọ ṣọ̀. Mi ò lọ o, ó rẹra. Ah, mo mú ní kí n jókòó sílé kí n sinmi ni. Ó tó bẹ́ẹ̀, ara ń fẹ́ sinmi. Ah, ó gbà kó rẹ́sì wo ebi ló ń lé mi bọ̀ mo ṣe ń bọ̀ kí ló ní kitchen. ah wo lọ sínú kitchen gbogbo oúnjẹ ló wà ń bẹ má ní mi lára ah ah mo ló rẹ mi. anyway ṣé wo máa jẹun àbí kí n ṣe tán ní mi nìkan. mi ò jẹ ẹ lọ bóúnjẹ ah mi ò pọ. ìgbà wo ló dé? kò pẹ́ náà kò pẹ́ tí mo dé sìn. ta ló ṣààbò ẹ lóúnjẹ tó ń jẹ? èmi ni mo ṣààbò ara mi ìgbà tí mo dé tí júmi ní òun ò lè wọ kíjì mo dẹ̀ rárá ṣètò fún ara mi. ẹ ṣé júmi ò gbọ́dọ̀ sọ fún ẹbí tó yẹ kó ti mú cup àti spoon tó fi jẹ́ cup àti spoon tèmi ló lọ mú ṣé spoon kan àbí cup kan wà téèyàn ò lè lò nílé ni irú ìbéèrè wèrè wo ló ń bi mí. aráàlú aráàlú má bínú mo bẹ nítorí Ọlọ́run won't my bad sórí èmi ni mo fa o bí Fọlá ṣe dé bó ṣe dé mo kò ní kó wọnú kíchìn lọ kó lọ bó oúnjẹ mistake tí mo wá ṣe ni pé mi ìsọbi tó ti máa mú ṣíbí abọ́ àti kọ́ má bínú rẹ. ìwọ ló fa o if not ọmọ yóò ní mú spoon mi sí ẹnu ẹ tó ń rùn yẹn that dirty stinking mouth. Hey sẹ́yìn lárùn lára ni abẹ ní warapa. ìwọ ló máa ní warapa are you mad. ó ti tó arámidé má bínú fọlá fọlá bá ṣe ń ṣe ń lé wa ìwọ bòmí ni o ah, kí ló dé kí la gbé kí lo jù ah, ah, mo ṣáà ti sọ fún ẹ pé mistake mi ni èmi ní mi sọ bí tó ti bá mú nǹkan tó bá fi jẹun ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ibu mi ò láìkẹ́ o mi láìkẹ́ rárá kí ló dé náà. èmi lẹ́nu mi rùn ní ẹnu tiẹ̀ ẹnu tèmi rùn wàá sọ pé òṣèlú ẹ̀ kí ló fẹ́ ṣe sórí nǹkan tó fà ìwọ ló fún ègbìrà lọtí mu tó fi ń sọ kòtòkòtò mọ rọ mi ní lo spoon àti cup yẹn mọ kó yá bá mi gẹ̀tì mi.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 ó ṣépè fún ẹni. never in your life don't ever greet me again idiot ẹ wo orí ẹ torí bí orí àtẹ fáwẹ́lì tó bá kí mi màá pìlẹ̀ pa ẹ́ idiot. <laughs> káyọ̀dé ọmọ kí ọ̀hún lára mi dé yìí ó má burú gan o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. àtìgbà tí mo ti ń meet girls láyé mi mi meet irú girl tó ní wà burúkú bírú tiẹ̀ rí. kí ni kò tún ṣe. mo meet ẹ láàárọ̀ yìí n bá sọ pé okay o kí n tiẹ̀ tà sí as usual okay mo kò expect pé okay o máa snob mi o ó dẹ̀ máa bá tiẹ̀ lọ ọmọ bó ṣe máa dá mi lóhùn lásán ó gbé mi ṣe pé mi ó bú mi tó yẹ pé ó wá sọ fún mi pé pé láyéláyé mi mi ìgbọ́dọ̀ bóun sọ̀rọ̀ mọ́. ẹjọ kí ló ń kí fún kí ló ń kí fún òun kíyàn kò dá ẹ lóhùn tó bá yẹn bá tọkùnrin bá ń kóbìnrin ṣùgbọ́n tọkùnrin bá ti ń kí obìnrin tóbìnrin bá ti dáhùn ó yẹ gbẹ sí pé n sí ni tó bá tún kí lẹ́lẹ̀kẹta ẹ̀jẹ̀ agbá ẹ̀ tí ẹ̀ ni amúdé máa support ẹ̀. agbá ẹ̀ tí ni ìgbéraga ni jọ ó ṣakọ sórí nǹkan tó ń ṣe ó wò pé òkè ta sí mi mi nígbà wàá tún wá ta sí mi mi nígbà sórí ìwà burúkú yẹn èmi ni màá gbà lọ́wọ́ ẹ̀ <laughs> ọ̀nà. ìwọ lọ́bí tẹ̀lé àbúrò lọ́bí tẹ̀lé ẹ̀ ǹ sọ́mọ̀ ya ni tó fẹ́ gbà wà búkú lọ́wọ́ ẹ̀. àní mi ni màá gbà lọ́wọ́ ẹ̀ ó ń ṣàkọ ni ó dẹ̀ ti yé mi ni màá gbà lọ́wọ́ ṣé wàá bẹ̀ tẹ̀. ọ̀rẹ́ ti mi láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bọ́tọ́ máa gbá ẹ tí ojú mi ló máa ṣe. <sighs> ó lè fi àní tó bá wà nílẹ̀ báyìí lè bú mi bí ayé láìsẹ̀ tó dẹ̀ wọ̀ mí báyìí ó dẹ̀ bú mi ó dẹ̀ sọ̀rọ̀ mò ń wò. fíìmù ṣá mo tiẹ̀ fẹ́ mọ bó ṣe máa end bóyá ó máa padà fẹ́ra wọn I just want to know. ó possible kó fẹ́ra wọn lọ. wọ́n bá tiẹ̀ fẹ́ kí fíìmù yìí o kó ní happy ending. Eh. bàbá yẹn gbọ́dọ̀ fẹ́ Clara. ah ah why. ìyà tó jẹ lórí ẹ̀ ti pọ̀ jù. Ah, ó ti gbọ́dọ̀ kó má fẹ́ lọ. ẹ lóòótọ́ ó jìyà ìyẹn mi pé ẹ̀yin méjèèjì ẹ ti ń follow fíìmù yẹn from day one. Ah. ó ṣe wà Ah. kì í miss episode kankan rárá Ah. ṣọ́pọ̀ ara mi ibi tó bá wà báyìí láti máa sáré bọ̀ ni. Ah, òun náà máa ń wò. Ah. ẹ̀yin babes what's up now. <laughs> <laughs> àìtí kò falẹ̀ o nígbà tí ó ti ṣe yìí o òun ló dé wo wájòkó wájòkó sí tún lọ ṣẹ̀ṣọ́ yìí. kí ló ń kí mi fún?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 ẹ̀yin babes kí ló ń ṣẹlẹ̀ náà ah, ah. ọ̀rọ̀ yé àbí mi ẹ̀yin kọ́ mi bá sọ̀rọ̀ ni. méjèèjì wà ní gọ́tà báyìí ṣe ló ń nà wọ́n sókè wọ́n nà wọ́n sókè bíi pé kéèyàn máa seek for help àwọn èèyàn dẹ̀ ń kọjá mọ́ lára wọ́n ń kọjá mọ́ lára wọ́n wọ́n ti ẹ̀ dá lóhùn kò sẹ́nìbòdì tó help ẹ̀ bí mi ṣe ń bọ̀ nìyẹn mo dẹ̀ ń bọ̀ mo kọ sáìtì ẹ pé ah, ah àwọn èèyàn dẹ̀ ń kọjá èmi náà mo dẹ̀ yẹ sẹ́gbẹ̀ mo kọ kọjá lọ bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. ìwọ náà ràn lọ́wọ́. mi ràn lọ́wọ́. omi kò jábọ́ ó lè jàmbá sọkọta yẹn àwọn yẹn kọjá rárá wọn ò help rárá. kò sẹ́ni bòbí tó help ẹ. yóò lè kọjá ò help ẹ. kí ló fẹ́ kí n ṣe. alábòrò pé eléyìí o mo tọ́ ọmọ akéde tí mani kò lọ pé kò lọ sọ fún sí kò lọ sọ aláìní fún sí ó lè gba ìtì ẹ kò sí ó máa jẹ́ tó táìmù tó lọ pé láti sọ̀rọ̀ fún. àbí àbí kí ló rò. Ah, ah. ẹ̀yin méjì dé fi mi tẹ fóònù látàlọ́ tí mo ti wọlé kó sóúnjẹ ni. ẹ kí ló yẹ ká ṣe o ewu ẹgbẹ́ oúnjẹ jáde torí oúnjẹ ni mo ṣe wá síbí báyìí. èmi mọ̀ pé torí oúnjẹ lè ṣe wọ́n mọ̀ pé àfi ṣe mi wọ́n fi oúnjẹ ṣe ẹni kó tó débí àwa ta nílé àti jẹun. ẹ bá má ti jẹun ẹ wo ìgbà tí mò ń bọ̀ bíbẹ̀ ẹsẹ̀ méjì ṣe ló ń gbọ̀n o ẹgbẹ́ oúnjẹ jáde bí pa mí. olóúnjẹ ìyà olóúnjẹ ìsọnù kò ṣe ní gbọ̀n ẹ ó ti ẹ̀yà mi lẹ́nu gbà tó wọlé ògbé báàgì dání torí mo mọ̀ pé tóúnjẹ bá ti tán lé ẹ̀ e ló máa ń bọ̀ bí òde ń less than two days. how many days ló fẹ́ wá lò. wo two days mo fẹ́ wá lò bí ebi ń pa bí ẹgbẹ́ oúnjẹ jáde. ṣáṣọ wa náà ló tún máa wò wàá tún jẹ wa tún wọṣọ wa. bẹ́jẹ̀ lọ rẹ́gísítà fún mi. babies ẹ kúlẹ̀ o. ee ọ̀sán máa fà. àwọn èèyàn ni. egbò egbò ẹni tí mo rí ẹ rí o. really? yeah. ta ló rí. ẹ guess now. sọ nǹkan tó bá fẹ́ sọ ta ló rí jàre ó dé nìyí. èmi tiẹ̀ mọ̀ pẹ́ẹ́lì ah, mo rí ọkọ̀ aráàlú bí àtijọ́. Benjamin. Hey, Benji! Duro, ṣé kìí ṣe bẹ́ẹ̀ tí wọ́n ló travel out? Of course. So ti dé ni? Ah ah, Benjamin ti dé o. Dídé ní kọ̀kọ́ o, tẹ bá rí Benjamin nísìn. Ah! Benjamin ti fine. Hey. Benjamin ti cute. Cute nǹkan bá kọ̀. Benjamin ti lówó lọ́wọ́. Yeah. Ah! Owó pọ̀ lówó ẹ̀. Orí mi ò wọ. Ah, kí nìyẹn kọ wà? ṣọ́nà àwọn tá wà ní nàìjíríà lówó lọ́wọ́ ni àbẹ̀wò ni bọ̀bọ́ yẹn lówó lọ́wọ́ bọ̀bọ́ yẹn cute hmm. abẹ́gì. Eh, eh, má bínú ah, ṣó ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀ eh, ìgbà tí mo ti rí ó ti béèrè ẹ pàtó wá béèrè mo sọ fún pé ó wà ókè o wá sọ pé ó wà pé. jọ ibo ló fẹ́ pè mí sí ṣó ní nọ́mbà mi lọ́wọ́ ni. ìgbà tí mo rí ó béèrè nọ́mbà ẹ̀ èmi dẹ̀ fún un. Ah, èèyàn burúkú ni ẹjú mi ah, lọ́nà wo o fún Benjamin ní nọ́mbà òun. yes na. kí ni rìsì tó fi fún un ah, ah. ah, ìwógun máa ń kọjá iye ṣé ó bẹ̀ẹ́ pé jọ o gbogbo àwọn ex boyfriends mi o tí mo ti fẹ́ rí o tí mi ò fẹ́ mọ́tọ́ ti déètì tán ti lówó lọ́wọ́ bá mi fún wọn ní nọ́mbà ṣó bẹ́ẹ̀ ṣe kíló kíló fún fún. bẹ́ẹ̀nu ẹ̀ sàn ẹni bá gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ wọ́n á rò pọ̀ ọ̀rọ̀ gidi kan ló fẹ́ sọ tó bá lọ́rọ̀ gidi tó fẹ́ sọ òde gbẹ́nu o ẹ̀ pé oore tèmi náà fẹ́ kàn tẹ́lẹ̀ máa ń padà tẹ́ bọ́ǹdì yẹn oore tí mo ṣe fún ẹ lọ́jọ́ kìíní àná nù ṣèbó padà di mọ́ mi lọ́wọ́ ni jọ má bínú fọlábí tí mo introduce sí ẹ kí ló gbẹ̀yìn. sori tó bá ń sọ̀rọ̀ má tiẹ̀ máa sọ̀rọ̀ fọlábí yẹn má máa sọ ọmọ rọ̀ fọlábí tó jẹ́ pé mi sọ fún yín gbà yẹn náà tó bá ti rí mi báyìí àárẹ̀ ẹ̀ máa máa gbọ̀n ní bí ológbò a máa lọ́gbọ́n mi ìṣojú gbogbo èèyàn and you know I don't like it Me ṣe ẹ̀ ń fẹ́ kára kàn mí I don't like it ìyá ọ. bíyàn bá fọwọ́ ròyìn lóòótọ́ ó yẹ kó kọ lójú mi. kí ló mì. Hmm, bámidélé ńkọ́. Ah, ah, onísọlẹ́nu lẹ́yìn babes ẹ mọ̀ ẹ́ pé bámidélé ló fà á tí mi fi fi sílẹ̀. you know i don't really like kissing tó bá ti rí mi báyìí bí kò máa kiss mi ṣáà ni. Mm the worst part of it a fi tọ́ yí mi gbogbo ẹnu and you know i don't like it it's so ah, ah, disgusting ah damn. ọ̀daràn mi dé ara la dé tó rẹra kí ló dènà kí ló máa ń ṣe ẹnu. Ah, kí ló wà ní kìsìn kó tí kí sẹ́nu ìgbìgbì ìyẹn wá ní kíni. ó ga ọ. òun náà mi ṣe fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. <laughs> ìyẹn náà dáa ìyẹn náà dáa ṣé o mọ nǹkan tí mi bá tiẹ̀ sọ fún un. Hmm? Hmm? kó wá nǹkan ṣe sára rẹ. ọjọ́ ń lọ ọjọ́ ń lọ o torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi júmi júmi bèbí hmm. ọdún yìí ni èmi gbọ́dọ̀ máa rí. àmín ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ ṣàmì ẹ̀ ah, àmì àmì àmì àmì sọ̀rọ̀ kí ti tẹ́ǹsì kò ṣọ́ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ ṣàmì sí i irú àwáǹsì ó ti ṣọ́ ọ̀hún ẹ̀yin náà gbogbo yẹn ṣáà mo bó ṣe lẹ́mu kí mo ti wà engage. ṣé wọ́n rìn mi àti fiancé mi àti lọ rí mọ̀mísí ẹ̀ àti fẹ́ lọ mú wedding day. so kẹ́kẹ́ kí ni kẹ́ máa gbáradì ah. sílẹ̀ pé gbogbo ọmọ ah. rosy. ká tó dé ọjọ́ wedding ṣé mo kọ́ ta máa ṣe

ṣébí mi àti bàbá ẹ̀ ṣáà ti bẹ̀ ẹ́ ó dẹnu ti bọ̀ ìwọ wà ní kó máa wálé. mọ́mí mi ò bínú ó dá màá wálé montend. ò ń bọ̀ ń lé ní montend. àwòdà jọ torí ọlọ́mọ àfojú wa sọ́nà. mo ti gbọ́ mà. montend ò máa sọ fún dáàdi ẹ o. mo ti gbọ́ mà. mo ọkọ mi. ọlọ́run àkókò bá mi tọ́jú ẹ̀ pẹ̀lẹ́ jọ má jà o má ṣèjọ gbọ̀n o ṣó ti gbọ́. all right mọ̀mí ẹ ṣé mọ́mí mọ́mí i miss you. ẹ a kò ti miss ẹ pẹ̀lú gbogbo ìjọ̀gbọ́n ẹ. love you mọ́mí. okay my darling love you too love you too alright bye. ah irú òkúkú yìí ọmọ olúwa máa ń sè é náà. àǹtí ẹ má bínú o ó lọ́rọ̀ kan tí mo fẹ́ discuss pẹ̀lú yín so mo kàn láìkẹ́ fún mi ní three seconds kẹ́kọ̀ọ́ gbọ́n nǹkan tí mo fẹ́ sọ. kí ni problem wọ bọ̀bọ̀ yìí náà ṣó máa ń sọ ẹran ọmọ ọ̀ràn kíkọ́ kọ̀ọ̀kan pa ni kí ni ìpàdé asínrin àtọlọ́jà náà ṣá fámìlì ni. Eh, eh, mo mọ̀ pé a fámìlì lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ discuss pẹ̀lú yín ó jọ̀rọ̀ tó máa ṣe ń láǹfààní ni. o ò dé lọ sọ fáwọn fámìlì ẹ kí n tèmi àti ẹ ó yá wèrè ni. news. My dear, Prince Adetokunbo lórúkọ mi. What's Mine's your name? name? You can call me Aramide. Aramide. Yeah. Orúkọ tó rẹwà nìyẹn náà. Thank you. Ṣùgbọ́n tó bá fẹ́ rìn sí ẹwà yẹn máa wá jáde rárá. Mm. Better and more better. Kí ló ń ṣe Aramide? What do you do? Anyways, I'm a media consultant. Wow. Yeah. Yeah, into commercials. Okay. And all other stuff. You know that gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú kámúlòdùn ká sọ̀rọ̀ tó dùn sí tí èèyàn that's a good one yeah. just because you're beautiful. oh thanks. well i'm a businessman. okay. mo ṣẹ̀ṣẹ̀ dé láìpẹ́ yìí ni but most of my business is abroad. okay what kind of business? what do um, you sell? cars sometimes engine car parts. oh yeah that's nice. so now nǹkan tó rí lè wọ̀n mi ni pé omi tabalẹ̀ rira mọ́ probably we say tàbí hang out some dinner lunch I don't mind. okay. that's good. it's fine. let me give you my card. you're welcome. ẹ káàsán kí lẹ fẹ́ mà. mi fẹ́ ra five alive. mélòó mà. ẹyọ kan ti wà ókè. mo mà mà. all right. Ah, ṣe fẹ́ ti bọ́ mi lẹ́nu ẹnu ẹ̀ ṣe ń gbá báyìí ẹ̀ ń kó yẹn tó wá ni mi ti gbóòórùn yẹn bomi rò pé gọ́tà ló ń rùn àṣẹ ìwọ lẹ́nu ẹ̀ ń rùn ó jẹ́rú ni. mi mi can you imagine adult olóòórùn ni ẹ o àgbàlagbà tó ń rùn báyìí ó ń fọnu ni ah, ẹ fọ ilé ó ti ń rùn jù you need to brush your teeth ah you stink ah mi lè ra drink ìmọ̀ náà i can't get this drink here again please get out of here aráyé gbé. mo lè sọ yìí mo lè sọ yẹn. ṣọ́wá wo ṣọ́wá wo ṣọ́lẹ̀tẹ̀ o. ara mi lè pé ọmọ ayé lè. ayé kò ní rí wa mú ẹ jẹ́ ká rọra o. tẹ́tí gbọ́ ọmọ ayé lè. jẹ́ kó yé o. tẹ́tí gbọ́ mi ò rí mọ́tò dáadé ń ta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 ẹ wá máa mi ì tí ì rí iṣẹ́ ní epo wo ò tí ì ní iṣẹ́ ń bò mí ẹ má gbàjẹ́ lẹ́nu mi ẹ wá máa lọ ẹjọ́ ẹ wá máa lọ ah, bó ṣe wáyé wọn ò ní gbọ́ wọn ò ní gbà tó ẹ wá máa lọ ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. kí mo wá ṣe ah, ẹ wá máa lọ bó ṣe sọ yẹn gan-an kẹ́ ṣe o. kí ni mo ṣe tó bad báwo lẹ ṣe máa gbarú woman yẹn kó wá máa ṣiṣẹ́ ń bí bíbà ìyá tó dàbí ghost yẹn. kọ́kọ́ gbẹgbẹgbẹ ní burúkú sọ̀hún will shut that your mouth Aramide kí ló dé kí ló ṣe gangan kí ló ju ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ all the time ìwọ nìkan nínú lẹ́yìn why kémi àti bàbá ẹ̀ máa bọ̀ látòde kó jẹ́ pé bad report lọ́mọ máa fún alátẹnu gate ká wọlé ó ti ń pọ́n ẹ lára jù all the time èèyàn kọ́kọ́ ìjọ ẹ lójú ó ní kórìíra èèyàn ìwọ ní right àyà kú ẹ̀ gidi gan ó ń sọ nípa ẹni ẹlẹ́ni àgbàlagbà fọ́dà mọ́tà ìwọ dáyàn rí ni ìwà burúkú èyí tí wàá pọ̀ jù o it's becoming extremely unbearable ó yí kó ìrọ́mọ yìí ẹ̀ eh, ẹ̀mí ń sọ tèmi fún ẹ o arábìdé mo ń sọ tèmi fún ẹ sì yóò fẹ́ gbọ́ o ṣú ara ẹ o ṣú ara ẹ o ṣú ara ẹ o irú kóra wèrè wo ló ń ṣe ìta ló fẹ́ fi jọ kí ló dé náà téèyàn lọ síbí nílé ò lè bá wọn lò èmi ìyá ẹ̀gàn tí bá fi kọ́ọ̀pù mọ́ mi ò lè ò lè mú bó ló ti rí ìwà ìwà pálapàla. bá mi bí kí ni nǹkan tó gbójú lé ah. ṣóun ló gba ìyá yẹn síṣẹ́ ni I wonder o ṣé ló gba ìyá yẹn síṣẹ́ ah. àbí wọn ló fẹ́ sọ sálárì ìyá yẹn kí ni gọ́ọ̀tì tó ní láti lé ìyá yẹn kó nu lé láì jẹ́ ká gbọ́ ká mọ̀ àní one day mo mo mu kókìkù tí o mọ̀ pé kí ni burúkú yìí mo gbé kóòkì fún oorun ẹnu mi kú ẹni tẹ́mi fi ń kìsì yẹ ó nù kúrò you are very stupid for doing that mi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ but mo mo mo rí ìgbéraga ẹ nínú ẹ you are very very stupid. see this somebody. oya dìde dìde kó wájú mi. come on get get into your room. ṣe bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe bẹ́ẹ̀ ṣe. ta lọmọdé yìí jọ bóyá wọ́n ló jọ. Ah. ẹ ẹ because ìwà òṣì tó mú yìí à ní ìràn wa. Ah, ah. bó ẹ bá ṣe àà. Ah, ṣé ṣé ṣàwọ̀ wa ni ní ìràn wa ni. ó lè wo possible ó possible náà kó ebi òbí irú wà pálapàla yìí mi ò rí ní ìràn wa ro dáadáa ẹgbẹ́ yẹn ní ìràn yín. ah anybody jọ anybody jọ kẹ́kọ̀ọ́ láìsí. ebi ok mo ti gbọ́ bóyá a ṣe máa ṣe DNA test lórí ọmọdé yìí. owó mi tó wá ń bínú ni. my dear. Wow, darling. Jọ̀ọ́ má bínú pẹ́. Ẹ̀yin obìnrin, ẹ̀ ládéhùn kankan. Bí ìgbà tó ṣe ń bọ̀, ó ti mọ́ra. I'm sorry, I'm sorry, please. Mm. I'm being... Attendant! Sir! Please come, please. Hey, near fresh now. this place is not comfortable. Hey, Riru Ategun to wasn't. It be no man. Are you for real? Where is the smell coming from? I don't know. I don't. But, sir, you've been here since, but. sorry my dear. tẹ́tí gbọ́ ọmọ ẹ fún yín. kí làwọn ọmọ ìṣí tó ń rùn báyìí náà kí làwọn ọmọ yìí ṣe nù. arábìnrin arábìnrin arábìnrin ẹ bá mi lè arábìnrin ẹ gbà mí ẹ má gbà mí kẹ ọlọ́run máa jẹ ṣùfọ́ ọmọ. ẹ má bínú ó dà pé ẹ fẹ́ jáde mhm. mi ní take time yẹn actually mo ní uncle mi kan tó máa ń pawọ́ dà so mo ń wò bóyá ẹ lè bá parents Aramide discuss bóyá ó tiẹ̀ máa ní interest kọ́ kọ́ gbé wá kó lè try a ò lè sọ anything lè happen. okay um, a máa bá wọn sọ. a máa explain fún wọn tàbá ti débẹ̀. I'm just suggesting mo kàn ń suggesting ni. no he's a nice one we'll, we'll let them know a máa sọ fún wọn so nǹkan tó bá sọ a máa jẹ́ kẹ́ mọ̀. thanks for your concern i really appreciate it. okay we'll we'll talk to them. ẹ ṣe gan ẹ ṣe gan tẹ fún mi lọ díẹ̀. pé ó ti ju hospital lọ. Hmm. dadi mọ́mi ṣebí eh, a ní ọ̀rẹ́ kan dadi ẹ̀ máa ń pawọ́dà eh, èmi rò pé bóyá ká gbé lọ síbẹ̀ ṣé rí gbogbo òórùn ààrẹ ó máa ba wẹ̀ kúrò kò ní rù mí pẹ̀lú nǹkan tí a gbọ́ lẹ́nu tó sọ fún wa tó sọ èmi ah, fi pé wọ́n máa dè é. ó ní ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀mí dáde òun ti ṣe. bẹ́ẹ̀ irú àwọn nǹkan tó jọ mọ́ báyà. nǹkan tó jọ mọ́ báyà àti àwọn tó tún ju eléyìí náà lọ pé dáde òun máa ń ṣe. Hmm. E, e, èmi ò bá ní bóyá ká try because. Ah, àmọ́ yìí tó máa ṣe nù gbogbo ẹ̀rọ. Hm? bẹ́ẹ̀ ni. àdúrà yìí. ẹ rí àwọn àgbábọ̀ wọ́n ní sísálà sálà ẹnìkan kì í sáàkú wọ́n ní ajábìrígo ẹsẹ̀ bọ́nà wọ́n ní adífáfẹ́ nítorí bàbá ẹ̀ lójú àlà wọ́n ní bó bá máa kálá kó kálá bó bá máa kákan kó kákan kí ló ń pokòkò lọ́jà lákè méjì ṣe ẹ má jẹ́ ń tàn yín o ẹ má jẹun purọ́ tàn yín jẹ ṣẹ́rọ ọmọ yín mm. <laughs> ohun tọ́wé ò tó ó ti fi gọ̀ǹgọ̀ fa o. Hmm. ọmọ yín fi ẹsẹ̀ sílẹ̀ ó wá ń fi ẹnu kọ káàkiri ẹ̀rí ṣẹ́ni gbogbo tí mo lò fún tẹ́lẹ̀ tí mo para ara tẹ́lẹ̀ hàn ó kàn mú kínní wálẹ̀ díẹ̀ ni o ah. kì í ṣe pé òun òun lọ pátápátá o. Oh àmọ́ nǹkan kan ló lè ṣe tí ó fi rí wòsàn nítorí ọmọ yín ti fi ẹnu kọ ó ti ṣèyàn kan àfi kán wá ẹnìyẹn lọ kán lọ bẹ̀ẹ́ tán bá bẹ ẹnìyẹn ẹnìyẹn tó bá dáríjì ní wàá sọ nǹkan tá a fi ṣe tutù fọmọ yín tó òun yóò fi kó lára ẹ fún àìjẹ́ bẹ́ẹ̀ tí n bá ní nǹkan kan wà tí mo tún fẹ́ lò fún tí n bá dáa fẹ́ pé wúrẹ́ fún irọ́ ni mo fẹ́ jẹ wúrẹ́ ni o. rárá sá. ah yes sir. Ah, Ah, mọ́ mi wá ẹ máa ṣe gan ẹ tẹ́ ẹ ro ti ìwé mi àtọmọ mi ẹ gbà mí lálejò èèyàn ní ẹ ṣe gidi gan wọn. àti pé ẹ̀yin kò lè ṣẹ̀mí sà ọmọ yín ló ṣẹ̀mí ìgbà tí mo dẹ̀ gbọ́ pé dé tí mo fẹ́ wá síbẹ̀ pé kí n wá fẹjọ́ ẹ̀sùn yìí mo dẹnu gate gate mọ́ ò jẹ́ kí n ríbi wọlé ká ló jẹ́ kí n wọlé kí n fẹjọ́ ẹ̀sùn yìí jọ yẹn ni gbogbo ọ̀rọ̀ yìí bá ti tán. bẹ́ẹ̀ni ẹ kúkú ní bínú ni ẹ ṣe rí gbogbo àsìkò tẹ́ ẹ̀ sọ yẹn mo travel ni ìgbà tí mo dé ní gẹ̀tú máa ń jẹ́ kó yé mi pé ọmọ mi ti ṣe àwọn àṣìṣe kan ipò ti bu yín ó dẹ̀ lé ń jáde kó nù lé ẹ̀ mo á wòye pé ah irú ọmọ wo leléyìí kẹ. in fact òun gan wà nù mọ́tò mo ní kí n kọ́kọ́ wá kí n kọ́kọ́ wá tọrọ àforíjì kí n tó pè wá kó wá bẹ̀ yín ẹjọ ẹ má bínú mọ́. ẹ ah dáàdi wa kó ṣe nǹkan kan ti tàn. ẹ wo ẹ ọlábàtà ló ń mọ́dọ̀ ṣan ọlá bàbá ọmọ náà ló ń mọmọ yan ó ti jọ láyé ìyẹn ti tàn ṣé mo fẹ́ dọ́lọ́run ni ẹ má ẹ ṣe sá <laughs> ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú ẹ̀yin náà lágbára ọlọ́run ẹ̀yin náà jèrè ọmọ yín ẹ wo nígbà tẹ̀tẹ̀ tí wàá sọ pé ẹ dádì jìwà kí wàá ní ọ̀nà àbáyọ báyìí kí ni ìpín ètùtù. ètùtù kẹ́mi. àmọ́ mi àbẹ́ ṣe ń bínú ni. Ah, èmi ó ti ó ti tán lọ́kàn tèmi mo ti sọ pé ó ti tán a ah, tẹ̀tí ń bẹ̀ mí látẹ̀ni kí ló tún fẹ́ kù nù mí. nǹkan tá a máa ṣe sí nǹkan tẹ tọ́jú sí lára ni gbogbo ara ẹ̀ ló ń rùn. ara ń rùn. ara ẹ̀ ń rùn. rárá ọwọ́ mi rẹ o funfun nẹ́nẹ́ o òótọ́ ló ṣẹ̀ mí o ṣùgbọ́n ó ti tọ́nu dé ń bẹ ṣe bẹ̀ mí abiyamọdé ẹni mí ẹni bá dẹ̀ bímọ tí ọ̀rọ̀ aburú sọmọ ẹ̀ kó gbọ́dọ̀ ọ̀rọ̀ sọmọ ọlọ́mọ èmi ọmọ kọ̀ọ̀kan ń parọ́ ọ̀run o ọwọ́ mi rèé o ó yẹ kẹ́ túbọ̀ tẹ̀ ń ná kó tún sọ fún ibi tó ti fẹnu kọ́ńbò mi iṣẹ́ ọ̀dọ̀ tèmi o mi ò mọ kọ̀ọ̀kan pa yẹn o èmi kọ́ èmi kọ́. ibi ibi náà dẹ̀ ń nàka sí pé ká ká wá. irọ́ sà èmi kọ́ mi ò mọ kọ̀ọ̀kan pa. ẹ rárá o ọlọ́run rí mi o ọwọ́ mi rí o ọkàn fà yín. èmi èmi Benjamin èmi kọ́ ni mò ń ṣe o mi ò mọ anything nípa àkọ́ tó ń ṣe ọ̀rẹ́ yín no ẹ dúró ná ṣé ibi tẹ́ ẹ lọ lọ sọ pé èmi ni mò ń ṣe ni because kò yé mi. rárá ah, ah, o bẹ́ẹ̀ máa misunderstand nǹkan tá à sọ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ o the only thing tó ń tẹnu mọ́ ni pé ó ṣe èèyàn wípé ẹni yẹn ló wá bínú sí i ṣó pé fúnra rẹ̀ náà ni ó fi ẹnu ara sọ fún wa pé ó wá sọ́dọ̀ ẹ̀ ó bu ẹ́ pọ́dọ̀ ẹ̀ rùn bíbóyà yẹn ló bí ẹnu ṣó understand dẹ̀ mọ̀ ìgbà míì gan wà kẹ́ pé ó lè má jẹ́ pé òṣè ní ìfìmọ̀ kó jẹ́ pé ẹlẹ́dẹ̀ ló ń jà ṣó understand. um Sherry téèyàn bá ti wà tó bá ti ya alábẹ́ láwọn tí ò mọ̀ pé èèyàn kan lèèyàn sọ̀rọ̀ sàbí èèyàn kan ni kí ń sọ̀rọ̀ sí i irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn ló ṣẹlẹ̀ sọ́rọ̀ yẹn ẹ dẹ̀ ṣe bí kìí ṣe ẹ̀ mọ̀ rẹ́tẹ̀ ni ẹ mọ̀ náà. àmọ́ àmọ́ àmọ́ pé kò sọ̀rọ̀ tí kò lè sọ séyàn kò sí èdè tí kò lè pè séyàn torí ẹ̀ náà la ṣe ni pé ká wá ká wá bẹ̀ kó jọ kó má kó má bínú sí wo òun náà òun náà ṣì ń bọ̀ wá bẹ̀. ọlọ́run á jẹ́ kẹ́ ẹ̀bẹ̀ ah, kí ló dé èmi kọ́ nà mí kọ́ bóyá kẹ̀kẹ́wẹ́ tó ṣọ̀rọ̀ ìṣẹ̀mí kọ́ ni mò ń ṣe ṣe gbọ́ dẹ́ accuse mi náà kí ni mo gbọ́ rubbish yìí náà kí ni mo gbọ́ kí ni mo gbọ́ rọ́bì nonsense ten ten bam ten bam try please i'm out of here abeg. má bínú ah ṣé torí olùsọ wọn fẹ́ pè mí. irú àkójẹ́wò náà mo bí. ìgbàlá fún mi ẹ̀ yìí sí báyìí. ẹ wo òun ti ń sún èmi bọ̀ ta ló wá ń ṣe báyìí.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 bá ṣe débi báyìí o ò lè lọ sẹ́niwẹ̀ o. really. gbà bàbá ní kí n gbé fún ẹnìkan mú. mú kí ni ṣé fẹ́ fún mi poison mu ni. poison bíi ti báwo ṣé bí nǹkan tó máa kí ògbógun òun rà rẹ̀ ni o dẹ̀ ń sọ pé poison ni mú kí ni jọ. ṣé kalabashi ni màá gbé sẹ́nu mi báyìí kí ló wà nù ẹ̀gàn kí ló fi mí ìksẹ̀ ṣé spoon lọ lo ni àbọ̀wọ́ bóyá kẹ bá ń sọ fún dáàdì kó bá mú spoon àti cup mi wá o mix it myself. you mix what yourself mi like bó ṣe ń sọ̀rọ̀ ah, ah, ó yẹ kó máa mójú kó òórùn àwọn nǹkan báyìí náà ṣíṣí kí ló kún ẹ bóyá calabash ló fi prepare àbí spoon ló máa fi mix ẹ ṣebí títí ẹ ni pé kó mú kárẹ̀ wà òkè wo àlàáfíà ló jẹ mí lógún o gbogbo gbogbo nítorí gbogbo ilé náà ni mi ṣe lọ bí iṣẹ́ lé ní o dẹ̀ ń sọ pé spoon àbí calabash mú kíní jọ. fún sure you really tried for me ládùúrú gbogbo nǹkan tí mi ṣe fún ẹ gbogbo ọ̀rọ̀ tí mi sọ sí ẹ ìwọ ló tún wá wá dúró tì mí báyìí honestly thank you. Àràmídé o, kò ní burú títí kó má kun ẹnìkan mọ́ ẹni ẹni tó máa kun la ọmọ hmm? wọ́n ṣáà mú wàá wà òkè ṣùgbọ́n gbogbo yẹn ṣojú mú pinnu jọ hmm, díẹ̀ sí díẹ̀ díẹ̀. Hmm? má fi mú. <laughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe ká tó fi díẹ̀ sí i má bínú má bínú ọ̀ya. ìyá wa ṣe rí a wá láti wá bẹ̀yìn nítorí pé a ṣẹ̀ yìí lóòótọ́ àwa kọ́ la ṣẹ̀ yìí èso ẹni ló ń tọwọ́ ẹni bẹ́ẹ̀ bò. Eh, ọmọ wa ló ṣe yìí mo dẹ̀ mọ̀ pé ẹ máa mọ ọmọ wa yìí. ẹ má bínú o mo kọ á máa ní àpẹẹrẹ o lóòótọ́ mo mọ̀ yín dáadáa mo dẹ̀ mọ ọmọ yín pé ẹ máa ń kọjá ń bí ẹ ṣùgbọ́n ẹ fi ibì kankan ṣẹ̀ mí ìyá mi á ṣẹ̀ mí ah, ah, ah, lóòótọ́ àwa méjèèjì gbọ̀ngbọ̀n kọ́ la ṣe tọmọ wa bá ti ṣẹ̀yìn àwa náà la ṣẹ̀yìn ni ọmọ wa ah! ìwà tó wù sí yẹn ò dáa ẹ wò yá mi inú mi dùn wípé ẹ bá wa kọ́ lẹ́kọ̀ọ́ ah. torí ọmọ tó tọ́ nílé tó kọ̀ tí ó gbẹ̀kọ́ wá kọ́ wá láti ta. nítorí pé òun ò gbẹ̀kọ́. kí ọmọ máa bú àgbàlagbà pẹ́nu àgbàlagbà rùn nǹkan tí ò da ni kò dára rárá. Ah, ìyá mi ẹ jèrè àwọn ọmọ yẹn ẹ máa ní mọ sàárẹ̀ àwọn ọmọ ọmọ ara yóò máa ní sọmọ yín dìdàkudà ẹ ní jẹ̀bi lórí ọmọ iṣu ọmọ báyìí á jiná fún yín jẹ ọjọ́ nǹkan ẹ̀yà àwọn ọmọ yín wọ̀n ní wá yín tì ìyá mi ìyá mi ẹ fi yá mi ẹjẹ àdán ẹjẹ àdán ẹjẹ àdán. ẹjọ wà ẹjọ sá ẹjẹ tí Ah, ẹ ti bá wa pa wa gan gbà àgbà yín lọ́gà ah, ah, ẹ ti kọ́ o. inú ilé wa báyìí. nílé ayé ẹ kò tún dọ́rú ẹ̀ wò mọ́ nílé ayé ẹ kò tún dọ́ irú ẹ̀ wò mọ́ ẹ wò òórùn ìga òórùn ìpọ̀ ẹnu ọ̀pọ̀lọpọ̀ ṣe máa rùn gbogbo ara ẹ̀ pátápátá báyìí ló mú òórùn burúkú ni. ìfẹ́ jìtẹ́ wá gbà fún yẹn. ẹ wo Ah, ó tẹ́lifù mọ́ mi ẹjọ́ tó tẹ́lifù ẹjẹ́ ǹdọ́ ẹjẹ́ ǹdọ́ bá. ọmọ ẹ má jọba lẹ ó ti gbẹ̀kọ́ lóòótọ́ ó bú mi ó fi mí wégi ó fi mí wá pẹ́ ọmọ yẹn àmọ́ gbogbo ohun tẹ́ ń sọ yìí mi ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ́ mi ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ́ o bóyá ó ti léyàn míì tó ṣẹ̀ ẹ túbọ̀ ṣèwádìí sí bóyá ó léyàn míì tó ti bú níbì kan mi ìmọ̀ kankan nípa ẹ̀ ṣe bẹ́mi náà bímọ tèmi yóò ti ṣe ẹlòmíì. ṣé wípé kì í ṣòun ó lóun mọ̀ kankan nípa ẹ̀. try ibẹ̀ àwọn ẹni tó máa jẹ́ náà. bó wà níbi tẹ lọ. ẹ wo ni o gbogbo ibi tá a dé ọ̀ ń tẹ́wọ́ pé àwọn ò mọ nǹkan kan ni tọ́dẹ̀ ń gbéra wọn ṣépè. àti wípé pẹ̀lú bá ṣe bẹ̀bẹ̀ tó nǹkan ò yí padà nǹkan ò yí padà bàbá ẹ̀ wa. ẹ̀bẹ̀ gbogbo àwọn èèyàn tẹ́ mọ̀ pólíṣẹ. Ah, a ní gbogbo àwọn tá a rò sí gbogbo ibẹ̀ pátápátá láti dé. tó ìwògbé ayáyé rọrùn o ó yá kó o sáré tètè kó wá lọ wo ìrìn àjò Àràmídé wá fún mi báyìí nítorí ọ̀ká ṣe rúkúdú wọlé èjò ṣe rọgbọ̀dọ̀ dáná ẹ̀rọ pẹ̀sẹ̀ òun la fi mọ́ta nírọ̀gùn tíjó tayọ̀ la fi mú màrìwó wọgbọ́dù ara yín rọrùn o ó yá ẹ lọ́ọ́ rẹ̀ wò wá fún mi. wa ẹ kú ọ̀rọ̀ mọ́ lóòótọ́ lẹ ti rìn gbogbo ibi tó yẹ kẹ́ ẹ yà ń tètè yà ṣùgbọ́n bọ́ ẹ ti rìn tó ẹ ti ṣalábàápàdé ọmọ tọmọ yín ṣe ẹ ti ṣalábàápàdé ẹ tó túmọ̀ sí pé ẹ tún padà lọ lọ lẹ́ẹ̀kan sí ẹ wà lọ bẹ̀ wọ́n dáadáa tẹ́ gbára yín lẹ́kùn ìfowópamọ́ kẹ́kẹ́ ni yóò yọjú sí i. àǹtí mi ẹ má rìn jìnnà èmi ni mo wà nídìí ẹ̀ ah. èmi ni mo wà nídìí ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé rí ọmọ tí wọn bá ti kọ́ láti ilé àti ta báyìí lọ́ọ́ máa ti kọ́ ọ̀rọ̀ ah. ti kọ́ bẹ́ẹ̀ yẹn. Ah, mo wà ń bí lọ́jọ́ tó ń sọ̀rọ̀ sí yamayama tó ń fi gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ wípé ẹnu yín rùn ṣe rí bó ṣe sọ pé ẹnu yín rùn yẹn bó ṣe wà yẹn kò tí ì bẹ̀rẹ̀ ó máa rùn payé ni ó máa rùn payé ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rùn ó ti wò ó tẹ̀ tí ì bẹ̀rẹ̀ rárá. ige mi ìran ẹ ṣe ah ẹ ràn mí ṣe but ó wà so so embarrassing kí ló ọmọ kékeré yẹn kó máa sọ̀rọ̀ sí yín kí ló kí ló kí ló kí ló kí ló kà láyà tó máa ṣe máa sọ̀rọ̀ sí yín kí ló wà láyà ẹ̀ kí ló gbé ah kò yé mi i don't understand mọ́mí ẹ wo gbogbo eléyìí tẹ́ ẹ ṣe gbogbo eléyìí tẹ́ ẹ ṣe kò kò kàn mí o àǹtí mi àǹtí mi ni kẹ́ máa bá máa ṣe. Ah, ah, ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. appreciate yín a ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín specially pé ẹ ṣe o yes sir. ẹ ẹ rí ẹja dúpẹ́ lọ́wọ́ olódùmarè àti lọ́wọ́ ọ̀fà torí ifá ló tọ́ wa sọ́nà ìgbà ṣe fá ni bọ́lá mọ̀ta fẹ́ tọwọ́ bọ̀ ní gbèsè ayé ẹ̀ ara mi dé sori <laughs> pé òwe àwọn àgbà kò ní lọ láìṣẹ wọn ní tí ìbọ̀wọ̀ bá ṣe ń kọjá àgùnpá wọn ní jàkadì ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. sori pé gbogbo ọ̀rọ̀ kọ́ nìyẹn lè sọ gbogbo ìjà kọ́ sì nìyẹn lè jà o gbádùn mi tó sórí èyàn ò ṣe fojú parẹ́ gbẹ̀yàn kan wà ẹ kò jẹ́ nǹkan kan àbí mo fẹ́ fojú pa irọ́ o ìwọ náà wo olú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ibi táwa fojú sí sori pé ọ̀nà gbàbẹ̀ sori pé aláfẹ́ ti gbọ́ agbọ̀rọ̀ dùn òun ló dá sí ìyàtọ̀ tó báyìí fún ẹ. bẹ́ẹ̀ ni sọ. ṣé wọ́n mọ̀ pẹ̀lú ọmọ wọn kékeré òun lè dá sí ìyàtọ̀ tó báyìí fún ẹ rárá sàn. fún ìdí èyí ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ àwọn bá ṣe ń wà láwùjọ ẹ jẹ́ àwọn bá ṣe ń bá àwùjọ gbé káwọn bá ṣe ń báyàn rìn ṣe ti gbọ́n tí mo sọ mo bá ṣọ́ra yín dáadáa o ọlọ́run ṣe yín lórí ara yín o ọlọ́run ṣe yín lórí ara yín o ẹ bọkùnrin fúnra yín ẹ bọbìnrin fúnra yín ẹ bí sùn ẹ o èkó máa bá yín gbé olódùmọ̀rẹ́ tì í lẹ́yìn ẹ ṣe mo dúpẹ́ ìfàlùsí. Uh-huh. you know uh, wọ́n sọ pé beauty wà ní ojú beholder <laughs> mo rántí first time tájọ pàdé bó ṣe bùn mi. n kì í gbàgbé ọ̀rọ̀ yẹn ti lọ́nà. mo ṣe máa gbàgbé. i'm sorry. well i i just wanna let you know that I love you. I love you too. Mo nífẹ̀ẹ́ gan-an. Mo like bó ṣe máa ń múnú mi dùn gbogbo ìgbà tí n bá wà pẹ̀lú ẹ. Mi ò lè fẹ́ kó tán síbí. I want this to continue together. Wow! Oh my God! Remedy, would you would you marry me? Yes. you'll marry me. Yes, yes, yes, yes. yes. <laughs> Thank you. tẹ́tí gbọ́ ọmọ aráyé le ṣọ́ wa wo ṣọ́ lẹ́tẹ̀ o torí pé ọmọ ayé le Àràmídé ṣó ti rójú ayé báwọn Àràmídé ṣó ti ráyé báwí fọmọ ẹni a gbọ́. ilé ayé ta wàyí kọ́ o wọ́n lè ọmọ ayé le gan. ayé le gan ni o ènìyàn burú ọgbọ́n àtòyé ṣòun ló ṣe gbélé ayé àní kò ṣọ́ lẹ́tẹ̀ o because ọmọ ayé le. I'm bending in the wedding.